Ada ọpẹ́ fún ọlọ́. Ada ìṣe àti ìjọpọ̀ àti ìwọ̀n ọlọ́ ọ̀sán. Ìṣe àti ìjọpọ̀ àti ọjọ́ àti àwọn ọmọ ọmọ sọ̀hábà àti ìgbà kọ́kọ́ ń tẹ̀lé ìgbà tí ìgbà tí ìgbà ìdánilẹ́kọ̀ọ́ lè ó fẹ́ fẹ̀fẹ̀ rẹ̀ nínú mọ́sálásí wa rẹ̀ ó gbé àwọ̀ tuntun lọ pẹ̀lú wípé ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ báyìí òun ni yóò gbà wáyé ìdílé báyìí pa wọn yóò máa bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀nà sáàlì lọ́wọ́ bí aago márùn-ún káàkiri kò dára wa lára nígbà táwọn oníwákàtí kan lẹ́yà pẹ̀lú béèrè ìrèlè díẹ̀ tó kálukú tó gbalé rẹ̀ lọ. Síra kí a máa kà fúnra wa, ààfẹ́ kan ṣe ni kọjá pé a kẹ̀ máa mú àpẹẹlẹ káàkiri. Ó ti ní odidi síra eléyìí tí a máa gbé yẹ̀wò. Síra tí a tẹ̀ máa gbé yẹ̀wò yìí, síra kan tí ó pàtàkì púpọ̀ òun ni síra yẹn. orúkọ tíra wọn jẹ́ mìnàájú mọ́sílẹ̀m mìnàájú alùmọ́sílẹ̀m ó si sí mìnàájú mọ́sílẹ̀m eléyìí tí a ti mọ̀ tẹ́lẹ̀ bó tilẹ̀ jà sí pé àwọn ọ̀nà tí wọ́n gbà ṣe àwọn tíra yìí ó kan mìnàájú mọ́sílẹ̀m òun ni wọ́n kọ eléyìí nítorí túmọ̀ sí methodology of believers àwọn ìlànà àbí àwọn ìgbésẹ̀ léyìí tí yóò wà níbàámu sí ti ẹni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo nínú nǹkan tí a ti mọ̀ òun ni pé mọ̀rọ́ síbù jù ìpele tí ń bẹ fún ẹ̀sìn ìpele mẹ́ta rẹ̀ àwọn àpá àmúlò ọ̀rọ̀ sí ilẹ̀ tó ẹ̀ka yìí wọ́n mú àwọn àwọn stages of spiritual development àwọn ìpele péèyàn dàgbà sókè èèyàn ń súnmọ́ ọmọ ìpele mẹ́ta ìpele àrìtìmú nínú hadithu jìbìrì hadithu jìbìrì hadithu jìbìrì lù èyí àdíjì ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àyíkàtàwà wíyà ti ìmáàmù lọ́wọ́ àwọn ìgbàkúnmọ̀ wíyà àdíjì yìí lè tó gbajúgbajà inú tíra ìmáàmù muslim ìmáàmù muslim àwọn ni wọ́n gba àdíjì yìí wá inú tíra wọn láti rí tó sì dàbí pé sàbẹ́ tóun náà ń gbà wá látọ̀dọ̀ àwọn ìṣọ́lọ́wọ́ àwọn ìṣọ́lọ́wọ́ òun ni Umar ibn al-Khattab mọ́bí ọmọ wa. nínú hadith ẹlẹ́ẹ̀kejì òun la ti rí àwọn ìpele kan eléyìí tó wà nínú Islam ìpele alákọ̀ọ́kọ́ òun ni tá a pè ní mọ́rítàbátú Islam mọ́rítàbátú islam ìpele kéèyàn ọjọ́ mùsùlùmí ẹni tí yóò dúpájú sẹ́yìn ẹ̀fọ́ náà pẹ̀lú kúrò ìlú wákàtí náírà gbogbo ẹni tí ò bá ti máa kí ní wákàtí náírà kò sí inú mùsùlùmí òdodo níwájú ọlọ́run pẹ̀lú kéèyàn gbà pé ọ̀kan ṣoṣo lọ́nà gbogbo ẹni tó bá tún nígbàgbọ́ pé mẹ́ta lọ́lọ́run ọlọ́run ìkànnì ti bàbá àbí kan ti ọmọ àbí kan ní ti èyí mímá onílù ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni tó bá nígbàgbọ́ pé gbogbo nǹkan lọ́lọ́ gbogbo nǹkan òun lọ́lọ́ eléyìí tó pamọ́ sí abẹ́ wáhádá tó lè dì í nínú àwọn ìgbàgbọ́ ọdún tí ò yẹ kí mùsùlùmí ò gbàgbọ́ òun ni ká sọ pé gbogbo nǹkan ti bẹ náà lọ́lọ́ ìdí ọlọ́run omi ọlọ́run ewé ọlọ́run òkúta ọlọ́run lára gbogbo àwọn nǹkan àbí ìlàṣíà màfùlùkọ́ọ̀tù là ẹ̀dá ọlọ́run ni wọ́n mú ìsọlọ́run ẹlòmí ọ̀rọ̀ ayé tá a sọ ìdí èyí kálọ́dún òkúta ọlọ́run ajẹ́kọ́lọ́ ọ̀dọ́ ìlú rárá wọ́n sọ wà fún wọn. àkídà Islam òun ni pé ọlọ́run bá ń kọ́ ọ̀kan ṣoṣo ni ìyẹn lọ́gbọ́dọ̀ wà lọ́dọ̀ àjọ wa ẹnì kan láti àjọ olùkọ́ náà bá pọ̀ kò lè jẹ́ mùsùlùmí nínú àdìsí jìbìrì ìlú yẹn alábí yóò fi jẹ́ mùsùlùmí yọ ọ̀rọ̀ gba ẹ̀rọ ọ̀gbọ́n rọmọdọ́ọ̀nù tuntun súnmọ́ ìkọlọ̀ tó lọ aláyé gbogbo ẹni tí bá ń jọ̀sán nínú rọmọdọ́ọ̀nù tí ègbà rẹ̀ kò lè jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́ ìwọ́tọ̀ jẹ́ ààrẹ lọ́dún tó lọ náà tó ọ̀sán ètò lọ́pọ̀ tó ní ti kò tètè sán gbogbo ẹni tí ọba náà san àwẹ̀ kan tó jẹ táwẹ̀ míì fi ń bá tó fi wá di pé kò sínú àwọn gbàwẹ̀ gbàwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tí tó bá wọnú owó hajj kò lọ kò lè jẹ gidi níwájú ọba tá a bá wá sàlàyé eléyìí lẹ́yìn ìgbà tí ìyẹn bá wá jẹ́ mùsùlùmí ó ń kírun ó ń gbààwẹ̀ ó ń gbọ́ lọ́wọ́ lọ́kọ̀ ṣoṣo ìtí ó kàn ní mọ́rítàbátìlì ìmọ̀ mọ́rítàbátìlì Islam ìpele kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tó bá wà nípele Islam yẹn òun láwọn pẹ̀lú muslim olùdíbàjù sẹ́lẹ̀ fọlọ́ ṣùgbọ́n stage two bí kábíyó pẹ̀lú ẹ̀sùn àṣẹ secondary school báyìí ó ti kú ó ti graduate from primary school level to secondary school level ìyẹn ni mọ́tà bá tó ìlú náà jíjẹ́ mú òmìnir olùgbàgbọ́ òmìnir irú ẹni yìí kò ní í takọ lọ́wọ́ kò ní í takọ kíra ọlọ́wọ́ kò ní í takọ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ kò ní í takọ kádàrá àti gbogbo àwọn orígun yímọ́nì bí ọjọ́ ọ̀kan yìí kódà àwọn màláíkà tá a fojú rí yóò gbà pé wọ́n ń bẹ irú ẹni wàhálà rọ́bì yọ́tàwàkàlù ọlọ́run yóò máa gbára lé kò lè gbára lé oúnjẹ ìfọ̀pá kò lè gbára lé gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń gbára lé yẹn irú ẹni yẹn ò ní ṣe kí ni o èmi gbára ni rárá ọlọ́run ni yóò gbára ni. bákan náà téèyàn bá ti wá jẹ́ ni ọlọ́run jì yóò wá jẹ tí yóò jèrè pẹ̀lú àlùjẹ́ náà kí ni òṣèlú dáhùn sí. àti àtúgbọ̀ yé pé stage two yìí ó tún wà higher than stage one torí pé odidi súrà kan lọ́lọ́run fún stage two súrà tó ìmọ̀ ìmọ̀ náà tó fi sọ nípa àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn tá a ní wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní kọ̀dé afúláhá alùmọ̀mìnà àwọn ọmọbìnrin wọ́n ti jèrè àṣẹ kí ló dé tí wọ́n fi jèrè ọlọ́run wá sọ wọ́n máa kírun wọ́n máa sọ abẹ́ wọn wọ́n máa pé àdéhùn wọ́n máa sì tọrẹ àánú wọn ní í ṣe ìsìnà ọlọ́run tá kà á lọ irú àwọn tó bá rí báyìí fún àwọn tí ó jèrè nìyẹn ọlọ́run ni alẹ́bí ìdàjẹ́ ní súnà lẹ́sọ̀rì dáúsà olùfíà khalidu àwọn yẹn ni wọ́n jèrè àlìjẹ́nà èrè àlìjẹ́nà fìdí dáús kọ́lọ̀ bí á jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jèrè pẹ̀lú eléyìí àti gbọ́ yé pé lẹ́yìn ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tá a bá ti ń kírun wa déédéé tá a ti ń ṣetọ́ náà àá tó bọ́ sí lẹ́kùn tù òun ni alimọ́mìn mọ́tàbátú alìmọ́ àwọ̀ àdìmọ̀mí ní òdodo àfáwà tí wọ́n wá ṣe tíra ta láàmú ẹ̀ka yìí tíra yìí láàmú ẹ̀sùn níjọba náà wọ́n wá ní ká parí ẹ̀ àtúntò tíra rẹ̀ àwọn àfẹ́sì ní sàlọ̀ àwọn àfẹ́sì ti kọ tíra tó ti pọ̀ gbogbo àwọn tíra ìta bá kà fúnra wa bá ń sàlàyé àwọn rújúrújú eléyìí tí mo wà ní àlàfẹ́ yẹ yọ ọ̀rọ̀ ìlú wa. àwọn tí láàbí ìtọ́wá ti di kápẹ́nà ṣàlàyé ẹ̀ láàrin táwọn ìbéèrè bá ń jáde àti náà fi ọkọ lọ àti náà fi sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ lọ. àwọn tí làwọn afá àtàkùn wá sí ìjókòó yìí àtàwọn fàtàwà wọn nígbà táwọn ìbéèrè bá ń jẹ jáde ní ìtọ́wá ti jọ́ mẹ́jọ àádọ́ ìbéèrè báyìí adult green by south lè ka ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ pẹ̀lẹ́ tí wọ́n lò torí bí agbọ́dọ̀ mẹ̀yàtọ̀ láàrin ráàlù ìlànà wà adúláàtú ṣẹ̀ṣà onímọ̀ ní míláàlù pẹ̀lú tó gbọ́yé ẹ̀rí wo lónímọ̀ lò ètò tá a fẹ́ wò pẹ̀lú àlàyé torí pé ìsìláàmù yìí ẹ̀sìn ìmọ̀ ni àti lè gbọ́ yìí ju àwọn tí wọ́n bá dàbí sí ìsìláàmù wọn àtàwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àtàwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí èmi lè sẹ́ńtúrì ti wáyé náà. síra yìí lèyìn ààbò ìfẹ́lẹ̀ àáfà ṣe fún àwọn tí lẹ́bùn wọn ti wáyé kíbi àyà ju kọjá mọ́sùlùmí bẹ́ẹ̀ lọ. àṣẹ́bí àti nígbà tó kọ́ wá ní ká gbọ́ òun náà tó lọ́ọ̀kà òun ni martabatu al-ihsan martabatu al-ihsan kéèyàn ó di ẹni rí pátápátá ẹni rí ẹni rí òrìjínà ẹni rí kíláàbù òrìjínà èyí omi kéèyàn jẹ́ mọ́ sínú iná lọ́ọ̀à máa lẹ̀bí náà sáfọ̀ wà lẹ̀bí náà ó fi bẹ́ẹ̀ yàrá ti wá dépò kẹta yìí ipò náà lọ ayé ṣùgbọ́n kò yẹ ọmọ ń dà wọ́n àwọn èèyàn lọ́wọ́ oríṣiríṣi ọkọ̀ ọlọ́run kò yọ ọ̀rọ̀ ayé tọ́lọ́ wa ni wá ìbáfọ̀ ọ̀rọ̀ àlẹ́bí náà yẹ̀wò ṣúrú náà àlálẹ́ àwọn àwòrán wá ìgbà ọ̀tọ̀ àwọn oníjà ìlú náà kọ́ ọ́n sára àwọn mùsùlùmí náà إلا للمتقين مفازة حدائق وأعناب وكوارب إلا للمتقين في جنات ونار gbogbo ẹ̀kọ́ báyìí ló ṣùgbọ́n ìkòkò wà láàrin mọ̀mìnì tọ́lọ̀ bèèrè bí abẹ́ mọ̀mìnì lọ́dọ̀ rẹ̀ ti wá wà láàrin ti wá jù pẹ̀lú pé àbúrò tí wọ́n wá kọ síra yìí wọ́n pè é lékele o ájúrí ọ sí ájúrí mùsùlùmí ájúrí mùsùlùmí ti sọ bàbá tí wọ́n kọ́ ní ẹ̀sán ní bàbá Abubakar al tí wọ́n jẹ́ ara Algeria àwọn ni wọ́n kọ ájúrí mùsùlùmí ṣùgbọ́n ájúrí bàbá tó kọ́ orúkọ wọn jẹ́ Mustapha mọ̀rọ̀ Subuhi Mustapha mọ̀rọ̀ Subuhi bàbá ìjẹ́ àáfà ńlá àáfà ńlá kan ní orílẹ̀-èdè Egypt àáfà ńlá ni kódà bàbá yẹn jẹ́ ọ̀kan nínú àwọn lẹ́kítọ́rà ní al University bàbá yẹn ti kú o nínú páàkà nípa rẹ̀ tí mo bá kọ̀ rẹ̀ bàbá yẹn bẹ̀rẹ̀ ó wà mú ládùúgbò dáhàwá bèrè jàmáyà tó ṣẹlẹ̀ ẹ̀yà àwọn àkójọ kan náà ń jẹ́ bẹ́ẹ̀ fẹ́ pé ọ̀rọ̀ dáhàwá nílànà ṣẹ̀ríà bàbá yẹn jẹ́ nǹkan nínú àwọn àjọ fẹ́ pé tọ́lọ́ọ̀ba wọn fọ́ káàkiri ayé. bàbá yẹn bẹ̀rẹ̀ ó ní àwọn tíra tó pọ̀ tí bàbá yẹn kọ téèyàn bá fi ka tíra bàbá yẹn èyí ó dùn pé àáfà ńlá olùṣèdáwà ní lọ́sọ́dọ̀ òun ni bàbá yẹn kí n sọ díẹ̀ nínú tíra bàbá yẹn tèmi ti kà wá sọ àwọn ìdíkẹ́ ní orí tá a ti kà bàbá yẹn ló ṣe síra kéyìfà bá ọdún ìkọ̀ọ̀á kéyìfà bá ọdún ìkọ̀ọ̀á bóòlù sí ilé afúlàní pẹ̀lú lọ́wọ́ tọ́wọ́ afúlàní tí wọ́n dàbí kéde o bí ìgbà tí òun fi ẹran jẹ ẹ̀kọ́ bàbá yẹn ló kọ́ bàbá yẹn ló kọ́ síra alùpùpù ọ̀jọ̀dá ti tẹ̀lé yìí iṣẹ́ ìyanu one thousand iṣẹ́ ìyanu ẹgbẹ̀rún tíra yẹn dáa pọ̀ ní tíra yẹn náà ní iṣẹ́ ìyanu kéde o ẹgbẹ̀rún bàbá yẹn ló kọ́ kọjá sí pé ó fi sọ àwọn tẹ́lifíṣàn lọ́sọ pé iṣẹ́ ìyanu tó o bá fẹ́ mu tí jẹ́ mírẹ́kù nínú ìsìlámù ló wà ṣùgbọ́n àwọn ètò mírẹ́kù àìsí pépè ẹ̀ẹ́dẹ̀ nínú ìsìlámù tiwa alájọ afọ́jú àjókùdìde èyí ò ṣe a fi kéèyàn tẹ̀sìn nígbà wà alájọ afọ́jú kọ ìlú wa lọ́wọ́ àbìjẹ́nu torí àwọn tí ń lo àjẹ̀nu náà wọ́n ń ṣe mírèkù ṣùgbọ́n mírèkù tiwọn ìsìdì ọjọ́ ẹ̀dẹ́ ìwọ́n tó bá fẹ́ mọ síra yìí kódà kó lò ó tí mo fi ṣe kútúbà tí ọ̀fẹ́ ẹ̀dẹ́ nílẹ̀ ìjọ nínú àwọn kútúbà yẹn tó jẹ́ mérèkù sọ̀dí prophet mo láwọn ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ tó bá rọ̀ lórí fóònù mi tí mo sọ àwọn tó ní kù sí yẹn ní bàbá yẹn kọ́ lọ́wọ́ sọlẹ̀ sọ̀rọ̀ kíra yẹn dáa pọ̀ bàbá yẹn tó láwọn kíra bẹ́ẹ̀ tí wọ́n ṣe bí èyí tí wọ́n fi sọ ìtàn àwọn sàábé bàbá ní odidi kíra tó sọ ìtàn kéde o ìtàn àwọn sàábé lọ́tọ̀ bàbá yẹn ló tó ṣe kíra lè sáà áàlì náà wà ní sáàmù ahadùn náà mo ní méjèèjì náà lé ẹ̀yin obìnrin lẹ́ni ti tíra yẹn bóyá ló àwọn ìjókòó tó lọ́ọ́ bá ní kọ́mọ wà fún yín lẹ́yìn nìkan tẹ ẹ bá rà wà fún àtàlẹ́ ká tíra fún yín ẹni díẹ̀ ní sáàmù ahadùn jáde àwọn obìnrin tí ó wà nìkan náà bàbá yẹn fi sọ̀tàn àwọn obìnrin kan bí ìyàwó àfíà bí ìyàwó àdàbí ìbọ̀yìn bí ìyàwó àìsà ìyàwó àkàdíjà ó sọ̀tàn àwọn obìnrin ó tún sọ̀kan lè sáwù áàlì náà àwọn obìnrin tí ó wọ náà bí obìnrin tí wọ́n ṣe sì náà bí obìnrin tí èkó rí ẹ̀ tí máa ń tún nílẹ̀ tí ò nílò dáàbò tí ó sì gbá ìyálẹ̀ bí obìnrin tí máa ń sòkò kó bí obìnrin ọlọ́wọ́ ẹ̀yìn bí obìnrin tí máa ń láàyè ọkọ rẹ̀ tí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kí á lórí ibú rẹ̀ fi. kí a ní jọ lójú kí lọ rà sí jọ wèrè lójú ibo lọkọ bá jẹ tí ń bọ ẹbí ti tíra yẹn ni obìnrin lè sá wọ ahàmì náà obìnrin tí ó wọ náà kí lọ obìnrin tó ya ohun tí èsì sàárà níta tó jọ tíra dáa pọ lè sá wọ ahàmì náà àwọn obìnrin tí ó wọ náà bàbá yẹn náà ṣe sórí àtàrà fúnra ọ̀ṣàrò náà bìí jáde àwọn èèyàn ọgbọ̀n kan tí wọ́n gbàwé àlùjẹ náà látàyè bàbá yẹn náà ló ṣe ó tún ṣe àwọn ọgbọ̀n míì tí wọ́n gbàwé iná látàyè ó tó wá lóbi bíi kan lóòótọ́ nípa akéde o kí sọ́sọ́ làbí ìyá àtúnṣe táwọn àdàbí ọ̀rọ̀ mo lé yẹn náà ní. sọ̀tọ́ bá fẹ́ ra àwọn síra bàbá o láwọn fẹ́ ra àwọn síra bàbá mùsùlùmá ọ̀rọ̀ sógbọ́n àáfẹ́ ẹni ọlọ́run àáfẹ́ onídàáwà kódà síra rẹ̀ ti bẹ́ wájú wa ìtẹ̀lẹ́ ájúlì mọ́mí téèyàn bá kà téèyàn sì ló tọ́wà bẹ́ẹ̀ èyí sì láàyè sàhálà ó ń tàn ọ́ jẹ́ mọ́mí ní ọ̀la síra bàbá yẹn ní pé nǹkan alákọ̀ọ́kọ́ tó wà ní tíra ìbàbá tó kọ́ tíra gangan ló sọ bẹ́ẹ̀ o ó ara kó àwọn nǹkan méje yẹn jáde ó ní tíra yìí mìíràn ájú ni mo mí níta fẹ́ máa ṣàlàyé yìí àwọn nǹkan méje ló wà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ àkọ́ ìdì jẹ́mọ̀ kí la àkọ́ ìdì àkìdá àwọn àdìsọ́kàn àkìdá ìmánì ìwọ́n tó bá fẹ́ gbàgbọ́ yé tí jẹ́ àkídà bàbá yìí ní àwọn sọ̀fàhà wọ́n ní àwọn ojú ewé eléyìí tí wọ́n ti sàlàyé tí jẹ́ kéde àkídà níbà kò sí láàbù àwọn afọ alùsùnàtì ìwádìí ẹlẹ́kejì nínú títíra ìfọ́sínú ìbàdà àwọn ẹ̀jọ́sìn àwọn ẹ̀jọ́sìn tá a lè ṣe yóò jẹ́ kárí ìyọ̀nù ọlọ́ àti bá a ṣe lè ṣe wọ́n ọlọ́ọ̀bá ti sọ bàbá Christopher bọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bá ti sọ wẹ́lẹ́sì ẹlẹ́kẹta nínú ìtàkó síbẹ̀ mọ̀àmàláàtú yẹ́bà tí mo gbé wọn mọ̀àmàláàtú ara àdúgbò àti láàtú bẹ̀rẹ̀ látòrí ibi tí mo sọ̀rọ̀ àtòrí bẹ́ẹ̀ tó mọ̀àmàláàtú interaction relationship ìgbàgbé pọ̀ láàrin ara wa bíbára ẹni lò mọ̀ amọ́là kéèyàn onímọ̀ kéèyàn mọ̀ sí ń bá àyàn lò bá a sí ń bá ládùúgbò lò bá a sí ń bá ewúrẹ́ lò bá a sí ń bá èèyàn lò bá a sí ń bá ẹranko lò bá a sí ń bá arúgbó lò bá a sí ń bá ọkùnrin lò bá a sí ń bóbìnrin lò bá a sí ń bá oníṣòwò lò bá a sí ń bá ìyàwó ẹni lò bá a sí ń bọ́ ẹni lò mọ̀ àmàlà àwọn ọ̀sẹ̀ sí àwọn ìgbàgbé pọ̀ relationship interaction láàrin ìyẹn síra wa síra ìpèsè ní onígbèlú jẹ́wọ́. àdáàbò ìsìlámìyà àdáàbò ìsìlámìyà àwọn ẹ̀kọ́ ọdún islam ẹ̀kọ́ ọdún láti ń ẹ̀kọ́ ọdún láti ń ẹ̀kọ́ ọdún láti ń ẹkọ bó la fi wọ sọ ẹ̀kọ́ ní adáàbò sàlá pàápàá tẹ̀lé bá wọ adáàbò sàlá nínú tíra bàbá yìí àwọn iṣu tẹ̀lé gan ọ̀fẹ́ rí láyé nínú tíra ti àwọn tíra ńláńlá àbá yẹn lọ àwọn wa mú àlàyé lápẹrẹ ọkùn tọ́já sí tó lẹ́wà ṣùgbọ́n fáwọn ọmọ rẹ̀ kò níwọ̀n rẹ̀ kó láti kí àfà yìí sọ tí a bá nílẹ̀ ọkùn ní lóòótọ́ ṣùgbọ́n lóbe nínú gbọ̀gbọ́ yẹ ká fìmọ̀ kò sí ọmọ ẹgbẹ́ yìí làwọn kó láti kí àfà ọkùnrin méjì ni wọ́n pàdé obìnrin mẹ́rin kó orúkú pẹ̀lú apá ìfọ́ àwọn àdáàbò ìsìlámù ìjà àwọn ẹ̀kọ́ ọdún ìsìlámù ẹ̀kọ́ ẹ̀kọ́ abẹ́jẹ abẹ́míbi abẹ́wọ̀sọ abẹ́wọ̀bàtà abẹ́wọ̀mẹ́rọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ yìí àáfà yìí sọ ó dúró ìdẹ́rùn olùmẹ́rin àáfà ó tún lùkùlù àáfà ó tún àlùkùlù. sẹ́rù tá a dé ìbẹ̀ wàhálà wà àwọn aburú tí máa ń tẹ̀lẹ̀ sọ̀kàn kọ́kọ́ kó na tíra ìlú sábà dáadáa fèmí tí mo fẹ́ máa kà ní fẹ́ máa bọ̀ àfáàtù lòkùrù àwọn aburú tí ń ẹ̀rẹ́ tẹ́lẹ̀ bá ti bàjẹ́ ara ara òwúlò mọ́ ara yìí yọ padà jẹ kòkòrò yọ jẹ ṣùgbọ́n mi wáyé ẹ̀mí ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kòkòrò tó bẹ́ẹ̀ fọwọ́ wọn bí dáa tó lẹ̀. ẹ bá ti òkú bí ìfẹ́ lọ́wọ́ lẹ́yìn ọdún ti jẹra ṣùgbọ́n mi rẹ̀ kòkòrò lè fọwọ́ ìgbà tá a wà ní ayé àwọn ń ṣe ẹ̀mí wa tíra yìí kódà ọlọ́sìn lẹ́tọ̀ ó wà lórí íńtánẹ́ẹ̀tì ó ti wà ní nigeria ìfúnṣọ̀ bí a tíra yìí wà ní àwọn tíra tí mo wà kázà tí mo gbára púpọ̀ jù gbogbo àìsàn tí wọ́n tẹ̀lé wa tí ó jẹ́ kẹ́mi èèyàn sọ́nà tí ó jẹ́ kẹ́mi sọ́nà nìyẹn tí ó jẹ́ kéèyàn tí ó jẹ́

kó wá dìtẹ̀ lọ́rùn ọba tó lọ fàṣẹwó lò tẹ ibi ó ti kó hiv láìsàn rúbá lọ́wọ́ ìjọba tí ló kó rúbá àìsàn ẹ̀mí kò dìtẹ̀ lọ́rùn àìdìtẹ̀ lọ́rùn àìsàn ni kéèyàn ọmọ wa self-contented kọjá pé wọn bá tọ́lọ́ bá ṣe fún àbí tọkọ bá fúnyàwó àbí tí bàbá bá fún ọmọ ọmọ bí ọlọ́run ti ó lè tó di àbúrò bàbá.

ẹgẹ́ tó lè sè ara lẹ̀ là tọ́jú ẹ̀dá ọ̀tọ̀jú ẹ̀ tó jẹ́ kéde o bàbá rà tíra yìí sàlàyé nígbà débẹ̀ àwọn àfáàsùn kò àwọn àìsàn abú àwọn aburú tí máa ń Oge ẹ̀mí àti òògùn tó jẹ́ a á lè jẹ́ mọ́ọ̀dì ẹni pé tíra á nínú títíra yìí kó sínú mafatihu aljanna mafatihu aljanna àwọn kọ́kọ́rọ́ eléyìí tá a fi sílẹ̀kùn tá a fi wọ aljanna ọlọ́run lè àti ọwọ́ aljanna sọ ìdílé ìbá ti lè jẹ́ fún bèbè kí ló tó kù fún kọjá àkóso kí ni o kọjá àkọ́wá aljanna àwọn ṣẹ́wò láàmú ṣe àwọn nǹkan ọlọ́jẹ́ kọ́kọ́rọ́ sọ̀rọ̀ pé kọ́kọ́rọ́ máa ń léyìn àwọn eyín kọ́kọ́rọ́ àlùjẹ́ náà inú tíra yìí lẹ́ẹ̀tì inú tíra yìí òun lẹ́ẹ̀ ṣe kí ni o òun lẹ́ẹ̀tì bàbá yìí ń sàlàyé ẹ̀ tí wọ́n lè fọ́ lẹ́ẹ̀tì àwọn kankan tí ọjọ́ pé láàbù àlùjẹ́ náà gbogbo ìlú àwọn tíra yìí ẹlẹ́kẹ̀jẹ̀ tọ́ parí tọ́ àwọn tíra yìí òun náà ni àwárú ṣàṣìyà àwárú ṣàṣìyà àwọn ìṣesí ẹnì kọ̀ọ̀kan àwọn ìṣesí ẹnì kọ̀ọ̀kan tó yẹ ká gbọ́ nínú ẹ̀sìn tíra yìí sábà yìí bóyá ká lè gbọ́ yé àwọn nǹkan tó ń bẹ tó lè ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tẹ́sì sí lọ́rọ̀ lóye gbogbo àti ọ̀sẹ̀lẹ̀ sí àtìká yìí látẹ̀rẹ́ sí obìnrin tọkọ rẹ̀ yóò sòkò bóòlù yóò sì ṣe tíra ilẹ̀ ti bá. ìṣesí kan tó tọ́sẹ̀lẹ̀ fẹ́lẹ́ o gbogbo ayé kọ́ ló ṣẹlẹ̀ gbogbo ayé kọ́ ló ṣe kí ni o kọ́ ló ṣẹlẹ̀ obìnrin tọkọ rẹ̀ kọ́ ọ̀lẹ́ bóòlù yóò sì ṣe. ọkùnrin tó jásí wípé ìyàwó rẹ̀ kú kó tó ti wẹ̀ ṣe sí ti ẹni abẹ́ tó jásí sí ní ṣòwò ni kan ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ àjà báyìí ìgbà tí ọ̀rọ̀ àjà tẹ́tẹ́ lẹ́ra lọ́ra tó bá sàdé fi ṣe ó ti jẹ́ kéde o five ọjà yẹn bá ti láti bá àwọn ìbá àgbà ní twenty five thirty òun sì rà ní kéde o ten naira ṣé yọ ọ̀tà ní fifteen ni àbí yọ ọ̀lọ́ta thirty naira ní a ọlọ́pọ̀tà mẹ́rin tó ní àwọn àbùṣà sí àdúgbò tí àìlẹ́sìn náà wọlé ìṣàlá ń tọ́lọ́ bá dé agbébẹ̀ gbogbo ẹ̀ láǹfààní ni wọ́n bá nínú ètò àbẹ̀lú ọkọ̀ bá sọ̀rọ̀ àmú sọ́fà bọ̀rọ̀ ìṣubọ̀ṣí lẹ́sùn olóore tíra yìí gbogbo ewé tí bẹ́ẹ̀ bẹ̀ jẹ́ five hundred and six sixty pages ẹ wo nǹkan méje tá a sọ yìí fi five hundred and sixty pages òun náà ṣe kéde o ìgbà tí sàlàyé ẹ ọdún táàtì ó kà gbogbo ọjọ́ ọtí náà níwọ̀lẹ̀ báyìí àá máa kà fúnra wa nígbà bá parí ẹ̀ àá tọ̀ fún alibabul awwal chapter one nínú síra ìlú sọ nípa alaakida bí bàbá yẹn ti kọ́ gẹ́gẹ́ nìyẹn ali akida tá a bá sọ̀rọ̀ nípa akida ìfi jẹ́bẹ̀ ni pé àtisọ́kàn ìgbàgbọ́ ìgbàgbọ́ tó yẹ kó wà lẹ́mìí mùsùlùmí tá a fi ní ìsè tá a bá sọ̀rọ̀ akida a ní alaakida tù aliyuwulawiya yóò bá wọn láti dá àti wọn bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ bọ ẹgbẹ́ fún yín láti nínú àtúndà yorùbá ni wípé tójú ò bá rọ ìyẹn gbọ́dọ̀ fẹyẹ tó kí bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ bọ àwọn ìdàkú pé kọ ọdún báyìí tó yìí ètò bí ẹ kán sàlàyé sáyẹ́ǹsì wo lọ́wọ́ àbẹ́ ilé tí wọ́n bá ti wáyà rẹ̀ dáadáa tó ní kiri àti àti lókè tó ọba fẹ́yìn kò kiri nǹkan kan lè má ṣe ọ́ ṣùgbọ́n nígbà wọn bá ṣe wáyà rẹ̀ dáadáa tó ọba fẹ́yìn kò kiri ní èsè táwa bá tán o lè fi ilé ẹ̀ lára tí ó ṣe bí ìgbà tí nǹkan ṣọ́ọ̀tì kẹ́rin tó wá ní ewu ní ẹ̀fẹ́yìn kò kiri tó tó bá rọ̀ ó gbà kí dára àwọn àbẹ̀wò pé níbo lè rí àkìdá àbẹ̀yẹ ṣe kí ni ooru ìgbò lọ́wọ́ táwọn àbẹ̀wò ẹ̀rọ ìgbàlódé àti ìṣúná òní jáde sẹ́ẹ̀fẹ́ yorùbá wọn làwọn àtúndà kan nínú àwọn àtúndà wọn bí ní ìgbésẹ̀ nìkan láwọn tí wọ́n wá fún wa yorùbá ọ̀gbà kan náà lọ́wọ́ wá wọ́n sọ fẹ́ nìkan lọ́wọ́ wá wọ́n wà ró ẹ̀rọ tó jẹ́ kán ró wọ́n ló fi gbogbo àwọn tó lọ́wọ́ fi rẹ̀ yọ ọ̀rọ̀ ìwọ̀n káwọn láti yìí àwọn ọ̀rọ̀ láti yìí kìí ṣe gbàgbọ́ mùsùlùmí kìí ṣe àdìsọ́kàn mùsùlùmí. ìjàmbá ti ta àtọ́yà lóyè ìjàmbá yorùbá wọ́n ní àwọn ìgbàgbọ́ yẹn tó ń pọ̀ ẹgbẹ́ ìgbàgbọ́ yorùbá nípa ọ̀rọ̀ mẹ́la ọ̀rọ̀ àfàlà wọ́n gbà pé nígbà tá a fẹ́ yẹ kádà sọ̀rọ̀ mẹ́la lọ́wọ́ ẹ̀dá àti kò wá àdékẹ́ ọ̀fẹ́ lọ yan rí so ẹni yẹn ló lè ṣe kí ni o òun ló lè jẹ́ kí kádàrá rẹ̀ ọ̀dà kì í ṣègbàgbọ́ kùsùlùmí kì í ṣègbàgbọ́ kí ni o àkùdá rẹ̀ àkùsámọ ti jẹ́ àkùdá rẹ̀ kùsùlùmí ò gbọdọ̀ lè gbàgbọ́ nínú àkùdá rẹ̀ ìgbàgbọ́ ọkùn ni sẹ́ẹ̀rí àkùdá rẹ̀ àti wọn máa ń sọ yẹn nǹkan bíi méjì ló lè rọ̀ máa. nínú kọ́dá pípẹ́ àwọn èyí tí wọn fi pa ọ́ ìwé ìtọ́sọ lórí rédíò gbà táwọn ọmọ ìyá wa kan tírèsì náà ní kan ọmọ yíbò ọmọ yíbò ìbí lọ fi ṣọ́ọ̀bù ayẹyẹ kódà lọ kò sí ṣọ́ọ̀bù àwọn dájú aláyẹ kankan ọmọ yíbò ni ó sì ara kọ́ ṣọ́ọ̀bù bí báyìí ló ń gbé ibẹ̀ ni ó ó sì máa bóde táwọn èèyàn máa rí ẹ wá láfọjá àyà tàbí bí ìtọ́jẹ́ pé àjẹ̀rù tó ń bá wọ àwọn èèyàn wọ̀ ẹni tó ti wá kú pàápàá ẹni tí èèbá fẹni ọlọ́run ìjìnà tí èèyàn bá jẹ́ ẹni ọlọ́run ìjìnà àjẹ̀rù ìgbàwọ̀ ìwọ̀ ẹ̀yin náà lọ wọ gbogbo àwọn tó bá jẹ́ ẹni ọlọ́run tẹ ẹ bá tó fẹ́ wọ ẹ lè fi wọ́n lálà èèyàn lè fẹ́ tó kú lálà ṣẹ̀yà ọ̀tá kò lò ọ̀tá kò àkídà Islam kí mùsùlùmí kò tún kú káfí lálà kódà ó ti ṣẹlẹ̀ rí ṣé tọ́jú tèmi wọ́n sọ́dọ̀ àwọn tó ra àwọn kan tọ́jú pé àwọn ọmọ kan wọ́n fi nǹkan pamọ́ sọ́dọ̀ bàbá wọn nígbà tí bàbá wọn fún àwọn ẹni yẹn wá dé pé agbówó pamọ́ sọ́dọ̀ bàbá yẹn bàbá àwọn ọ̀pá sọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ gbówó pamọ́ àwọn ọmọ yẹn tẹ̀ lálà ní bàbá wa pé lóòótọ́ lẹ́nu ìfowópamọ́ sí mi lọ́dọ̀ ẹ lọ wà ní báyìí níbi báyìí ẹgbẹ́ lẹ́ẹ̀mí ẹ bá wọ́n yẹ wọ́n sì bá wọ́n yẹ alààyè àtọ̀ wọ́n lè communicate ìjọ ṣẹ̀ríà ọ̀tá kò yẹ ṣùgbọ́n tó yẹ pé communication ẹ̀wọ́n bá ti takò ṣẹ̀ríà kìí sófin náà bá communicate àjẹ lóòótọ́ yìí yẹ ọwọ́ àwọn ọlọ́lá ní láti ẹ̀ láti ẹ̀ lọ́wọ́ sọ pé ọmọ tó wà ṣe báyìí ní kékeré o a àlọ́ payẹrẹ sídìí odò ẹ̀bùn lélẹ̀ àjẹ̀rú àjẹ̀rú lórí ọwọ́ àlọ́ lálà tó bàbá rẹ sọ fún ọ wípé ẹ wà lọ orúkọ sórí èyí ó àti ẹ wà lọ níbi odò lọ eléyìí ti àtúndà òbí rẹ kó lórí. àbíkẹ́ ẹ̀kọ́ gbogbo tí ń dà ẹ̀rọ ló fẹ́ bá ti gbé gbogbo fásitì ìdí ìkọ́ ọ̀dà wọn àjẹlọ́wọ́ àbọ̀ lójú omi ṣùgbọ́n èdè ló kù mùsùlùmí gidi ṣùgbọ́n tẹ́ẹ̀dọ̀ communicate kò ní ta ókè ní ooru wàhálì àti súnà kò ní ta kẹsì. kẹ́lẹ́ tó wá ní ọ̀bẹ̀ kan wọ́n tó wá ní ládùúgbò òun kọ́ lẹ rí ẹni tó jọ lẹ rí. yàrá kí mo rí ẹni tó jọ tàbí kọjá sí páàkì ẹ̀rùn gbáwọ̀ rẹ̀ àwọn ìjọba àwọn ṣẹlẹ̀ èyí ò ó kí àtẹnì pọ̀ èdè ti di páàkì ẹ̀rùn ti yáwó èèyàn lọ tí wọ́n sì lọ gbowó báńkì wà láàyè tó ti tí wọ́n wà ní lọ́dọ̀ láti rí làbí ọmọ òṣèlè mi. àjẹ́ ló sọ bẹ́ẹ̀ nínú orúkẹ́à àwọn làwọn gbáwọ̀ rẹ̀ táwọn ti lọ gbowó báńkì. mo ti rí ti táwọn ìjọba ti gbáwó èèyàn lọ tí wọ́n ti lọ rí èkó obìnrin wọ́n lọ fún báwọn ẹ̀rẹ́ ṣe fún un. bùrọ́dà yẹn báyìí òun débẹ̀ báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ìmẹ̀ àbá ọlọ́run ọ̀jẹ̀ kí wọ́n pa. olóòtú rẹ̀ fẹ́ lọ́jọ́ ọmọ ẹgbẹ́ tó ti lé bu ọmọ lọ́mọ tí gbogbo ojú àwọn ọmọ ti fàyà tẹ́tẹ̀ ti bu ọmọ lọ́mọ owó sì kọ́ ló ṣe bẹ́ẹ̀ àwọn àìsàn lọ́ ṣe kí ni o wá lẹ́ kí ló sọ rẹ̀ lẹ́yìn àwọn tẹ̀sẹ̀ jọ pọ̀ ní ìṣe ni wọ́n ti ara wọn irọ́ ni wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ní ọ̀rẹ́ náà ten minutes ago lọ́wọ́ ní kó lè bu ọmọ yìí afọ́tọ́rọ̀ mẹ́rin ó ní wà láyọ̀ àwọn tó wà papọ̀ ní àwọn ọjà ó rọ ní ọgbọ tó lọ ẹjọ́ lè bù ní wọn bá tún bù tèmi àjẹwò àpàdà sọ bí mo rú kí àpèlé àwọn làwọn jáwọ́ ọ̀rọ̀ káàkiri ọ̀rẹ́ kò nígbà sọ ní àbí òye sẹ́nu eléyìí wọ́n wá pápá tó kú kí wọ́n lò wọ́n là fìdá àwọn àjẹmú ojú wọ́n ń serú iṣẹ́ yẹn wọ́n sì pọ̀ láwùjọ wa àwa láti rí ìbájọ wa sínú òní. fúnpa àwọn fújì tí kálukú ti ń plé àwọn àjẹmú wa wà ní fújì. gbogbo àwọn eré bútà wò àwọn eré yorùbá bútà wò lè lò béèyàn bá ara ń ṣe bábà lásán kí lè bá tan bá bẹ́ẹ̀ èèyàn ń jẹun ọ̀báwò èèyàn jẹun kí lè bá kò dé bàbá ṣùgbọ́n yóò fi wọ àrà òsì àwọn èèyàn kan pé à ń ṣe nǹkan bí o kí là ń ṣe èèyàn ta soft drinks kéde bá ta soft drinks àti kọ́ wá gbé kí dj síwájú ẹ wà bàbá aláyé ibi bá ti lé lọ́sàn àwọn kò sí sí jọ ọ̀dà ìlú àjẹrò àwọn bàbá yẹn jọ wọn nìkan wọn lùlù torí àbà tí wọn bá ti lùlù àwọn ọ̀rọ̀ wọn máa dà wọn láàmú bẹ́ẹ̀ wọn máa dà ìdí ìjà gbogbo àdúgbò lónìí gbogbo bẹ́ẹ̀ àwọn orin burúkú yìí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ fún yìí ẹ̀ ń àwọn wá gbogbo bẹ́ẹ̀ rẹ̀ ní lóòótọ́ bá ti pààmì dá òkúrò ti dá pààmì ẹ̀rú ìbọn ẹ̀sẹ̀ tí èkó ti sẹ́ni àwọn ẹ̀sẹ̀ wá lórí àlàyé yìí òfin lé wọn wọ́n wá sí òfin jọ́ olóòtú pé èkó ẹ̀wọ́n dá pààmì láàbù àwọn ẹ̀sẹ̀ wọ́n dá lórí rẹ̀ láàbù wọ́n bọ́ sílẹ̀ kùrà ní ìlú wà láì wò ní gbọ́rọ́ òsì káàdì ọ̀pọ̀ ìlú pààmì rẹ̀ láàbù ọ̀kẹ́ òtò àga rẹ̀ gbàtọ́ bá ti dé olùkọ́ ti ta sọ̀rọ̀ nínú àwọn ẹ̀sẹ̀ wọ́n dà nù fújì tó kílè lórí ìbáyìí ìwọ́n bọ́ sílẹ̀ yóò bá báwo àkídà ọdún tí wọ́n bá yẹn ṣùgbọ́n àkídà ti Islam òun náà ni ìgbàgbọ́ òdodo eléyìí tó yọjú afọ àdísẹ rí àkídà tá à ń sọ yìí ó kó sínú àlìmọ́nù wà àkánù àti kakíra àbẹ̀dájú ìmọ̀mìnì lọ ó kó ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run sínú àtàwọn orígun yìí náà nílẹ̀ fẹ́ fà á oníṣẹ́ wa rí mẹ́ríkà sọ tẹ̀sídìkù bìlìjàdẹ̀ wà kóhùn bìlìsà wà ámẹ́lò bìlìjàwà ibi tá a ti gbé lórí yẹn wà lọ́kàn ibi tá a ti gbé lórí àwọn ọ̀sán ìjọba ìjọ afọ àtisẹ́ ẹni tí ó jẹ́ òun ni nǹkan tó dá sí wípé kábà lódodo lẹ́mìí wa ká sì máa sọ jáde lẹ́nu kóríkèríkè ara wọn máa ṣiṣẹ́ tó pé àlọ́lọ́rọ̀ bá ń kọ́ ọ̀kan ṣoṣo ni alágbára ni òun ló dá wa òun ló yẹ ká máa sọ kìí bá wà sọ pé òòdùà tí ọmọ òòdùà ni wọ ẹrú ọlọ́run ẹ bá lọ́wọ́ ọlọ́run rẹ̀ ń jẹ mi rẹ̀ rẹ̀ ó rí ẹrú ẹgbẹ́ tèmi rẹ̀ ọwọ́ abẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn bí ọ̀rọ̀ fílọ́sọ́fì níbo ló ti jẹ́ èmi wọn náà kà ọ́ kà nínú báàgì mi gbọ́ sẹ́yìn olúwa ọlọ́ọ̀ta wa kéde ọ̀kan ṣoṣo ṣé ọ̀ka ló ní débi bẹ̀rẹ̀ kí ni ọba àkọ́kọ́ ṣoṣo lọ́nà òbí mọ ẹnìkan òbí ara tí ń jẹ́ àtúndà ìsìlámù ni nítorí ọba ti lè kọ́ ọ̀nà òbí mọ òṣèlú tèkì èsì òṣèlú òṣèlú. níjọ́ tó a ah, wọ́n ní ká bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́ta táwa bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta ìmọ̀lẹ̀ rẹ ní problem. ṣèbí wọn náà kọ́ sọ̀rọ̀ ara ayé lè wọ́n náà àbí wọn ara ọ̀rọ̀ lè wọ́. àwọn náà ayé kẹwàá àwọn ọ̀rọ̀ akọ́wọ́ ìgbóló ńlá ìlàrá ìlàlá oríkèéríkèé ara wa kọ́mọ wílá ìlà ìlàlá pẹ̀lú kọ́mọ tí wọn kọ́mọ sàrò kọ́mọ ṣe tọ́lọ̀ ọba àlejò ọlá fẹ́ eléyìí òun lè ta àbúrò pẹ̀lú àfídà ìlà àfa àkọ́kọ́ òkèkúrẹ́ láti ìta o nínú àìmọye awẹ́ eléyìí tí àfa àtúnṣe ọ̀rọ̀ kéwòn ọ̀rọ̀ àfídà awẹ́ tá àfa àtúnṣe ọ̀rọ̀ àfídà bíi ọ̀pọ̀ pọ̀pọ̀ àìṣẹ̀lú page one nínú ọ̀rọ̀ àkídà ẹ̀rọ lóòótọ́ pé la sí kàńpẹ̀ ló èyí ti là introduction àwọn òṣìṣẹ́ tó pọ̀ nígbà tí ọba ìgbọ́lẹ̀dọ̀ ààbùnà tẹ̀síwájú nínú kíra àti ààbùnà àkùnà wà lórí àájú àlùmọ́kùnrin àbẹ̀wò náà kó tí wọ́n ní mọ̀ nínú ìgbà táàbà ìgbà ń bọ̀ lọ táàbà ìgbà ń bọ̀ lọ kọjá wà lọ́ọ̀ jẹ́ mọ́ حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.